You might be wondering as an initiate of Ifa, how do I engage my Ifa when I wake up in the morning? I went on this adventure because of these incredible people. To demonstrate to you how one of the, if I may use the term, grandmasters is doing a worry. Oh my goodness, the depth and the breadth of the word Iwuri cannot be adequately conveyed by any word in the language of our colonizer the word prayer, let's say. Well, does in fact somewhat help, but allow me to remain with Iwuri. I'll be taking you to the palace of Babalawo, Awoniran Famuyiwa Akemomi, one of the wisest people in the land today. So let's see how he does it. We should be able to learn something from him. Thank you. ìfàbáwá ṣóun alájò gbadéjòkó lónìgbòdì ọ̀run táṣírò ègúnní ọ̀pọ̀ igi ìradà kékeré lódò ìwúrí èròmì àròòde ọ̀wọ̀ kẹ̀kẹ́ ẹ̀yẹ òkun òòsà gbangba àtẹ́lẹwọ́ àgbo onílé ojúire lónìí fá ará àpò àwòsí ọ̀rọ̀mìlà ojúire lónìí ará dòròmọ̀ àwòsàn ìfá ojúire lónìí ará àwọn ọ̀làǹdójúmọ́ lẹ́lẹ́tí mọ́wálé ayé àwọn àdàbà ṣoṣo awo wọn lóde àgíríkì tó wá fún wọn lóde àgíríkì wọn ní tí wọn bá ti dé wọn máa fojú ba bí afojú ba kan lórí àdàlágé àdàbà ṣoṣo ìwọ làwọn wọn lóde àgíríkì afojú ba kan lórí àdàláyà àdàbà ṣoṣo ìwọ làwọn lóde àgíríkì afojú ba kan lórí àdọlọmọ àdàbà ṣoṣo ìwọ làwọn lóde àgíríkì afojú ba kan lórí àdónílé gbogbo adẹlẹsìn adónílé àdàbà ṣoṣo ìwọ làwọn lóde àgíríkì ojú tá a mú wọ̀ lónìí ìfamọ́jòjú wa ó fọ́ ìfamọ́jẹ̀kí ti wa ó di òmùlà mọ́jẹ̀ká sókun o ifá mọ́jẹ̀ká sójòjò lílọ bíbọ̀ wa lónìí òmùlà ifá ìrẹ́ ni kó ojú ó já sí àwọn lọ́dún lọ́dún ni wọ́n kọ́lé kín lóṣù lóṣù ni wọ́n yọ dẹ̀dẹ̀ mọ̀ kírímù kírímù adúbá fún onílé tèrè ọ̀pẹ̀ àgùn ká mo ṣí èlé ọ̀pẹ̀ ṣẹ̀gbẹ̀ṣẹ̀gbẹ̀ ifá ni mo ṣí èlé lọ́rùn. Ọ̀rúnmìlà ìwọ la gbọ́kànlé o ìwọ la gbójúlé ìwọ la fẹ̀yìntì gbọ̀ngbọ̀ngbọ̀n bí Olódùmarè mọ́jọ́jú ó ti wá o ká máa lọ rí ká máa bọ̀ rí gbogbo ibi tí a bá ń lọ lónìí ire ni kò di ọmọ ajá sí fún wa omi ní o tútù dódó tútù níní arúgbá fún olúwẹ̀rí mọ̀gẹ́tì àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rí kì í gbóná ìfá mẹ́jẹ̀ kí ilé wa gbóná má jẹ́ kí ọ̀dẹ̀dẹ̀ wa tútù òdì má jẹ́ kí ìgbóná wọnú ilé ọ̀dọ̀ ọwọ́ rẹ o bá ní ṣe o bá ní ṣe bá ní ṣe gbogbo ẹ̀ náà ló lè ṣe tó bá fún akóró mẹ́fà ṣe létí ọpọ́n aládó lẹ́wì bá ní ṣe o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bá ní ṣe ifá àwa ò lè dá sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bá ní ṣe ifá àwa ò lè dá sí o ìwọ náà làwa kọ́rọ̀ wa tọ̀ mọ́jú dúró tì wá o obì ní o àwọn amú fún ọfá lónìí kọ bá ní fi obì bẹ kú kọ bá ní fi obì bẹ àrùn kọ bá ní fi obì bẹ òfò kọ bá ní fi obì bẹ èṣe fi bẹ ọ̀ràn fi bẹ ọmọ aráyé abojúpo ete orógbó la mú wá fún ọ lónìí ifá jẹ́ ká gbó ifá jẹ́ ká tọ́ ifá jẹ́ ká dàgbà ifá ká lẹ́mìí gígùn lóde ìsálayé àwọn ìdákẹ́sẹ́ ńláwó ìdákẹ́sẹ́ ìdákìsì ńláwó ìdákìsì àfiwò gbangba bọ́lẹ̀ bí fàlàwò òmúlékin ló bá fún ọ̀rọ̀ nìyí sáńbẹ nírọ̀gùn ọ̀tá ẹ̀bọ̀ wọn ní kí bàbá ó ṣe orí àwàdà fún wa orí ìwé níjà fún wo orí ìníjà fún mi orí obì níjà fún orí ìníjà fún mi orí atare níjà fàtare orí ìníjà fún mi ẹni tó bá lóun ọ̀pá mi ọ̀hún mi lọ̀hún òjòlá ńṣe ni màá fà kó wọn nílé ńṣe ni màá fà kó wọn lọ́nà. àyèléwé kókò jọ wọn ara rẹ ọwọ́ mi bèwé kan jàjátà mi àtàrí àwo kosa ìjà bí ìmọ́lẹ̀ kẹlẹ́dà wa ó jà fún wa kí wọ́fà ó jà fún wa mọ̀jà arógun oníṣẹ́ ọwọ́ wọn orí ṣe oníṣòwò kí wọ́n jèrè kábòdè pàdé ọ̀dọ́wọ́ rẹ àwọn owó owó là ń náwó mi ni àwọn omi àwọn omi àtẹkẹ̀ngbèrè dúfá fún òyì ọwọ́n tí sọmọba lẹ́yìn àjòrí ifá ní ẹ̀sùn wíwá kẹ́ wá rajà ọmọọba ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá o kẹ́ wá rajà òyì ọwọ́n ẹ̀sùn wíwá kẹ́ wá rajà ọmọọba ifá gbogbo oníṣòwò jẹ́ kí wọ́n jèrè o má jẹ́ ká nílùú lu òde ọtí ni o ẹni ọtí kì í tí o ẹni bàbà kì í bàjẹ́ ènìyàn tó bá mu ṣẹ̀kẹ̀tẹ̀ lọ́mọ rẹ̀ pọ̀ jọjọjọ ọdọwọ rẹ àwọn àwa lẹ wú ògbòdò dífá fún wọn nípò dẹrẹ ọmọ atẹsá létí ọya ìgbà tí ń fomi ojúṣògbè rèére gbogbo ẹbọ wọn ní kó ṣe ọgbẹbọ níbẹ̀ orúbọ èrò òpó èrò ọ̀fà ìgbà táata tí òyìnbó lẹ ire gbogbo wa tọwọ́ ẹni gbogbo ẹni tí ń bọ̀pẹ̀ tí ń ṣọ̀pẹ̀ Ifá jẹ́ kí wọ́n rírì jẹ bí wọ́n rírì jẹ ṣẹ́kàdúrà àwọn kó gbà àwọn tí lọ tí ẹjọ́ òbí lóbi ìmọ̀ràn ẹmúlẹmú àràjò òǹjọ dúwà fún kékeré ìpàkó àpàgbà àpàkó ńjọ tí wọn lọ rí ìkúnlẹ̀ ẹjọ́ abáwọn rùwà sẹ́wọ̀n kékeré papò wọn kì í tì lẹ́jọ́ abáwọn rùwà sẹ́wọ̀n àgbà papò wọn kì í tì lẹ́jọ́ abáwọn rùwà sẹ́wọ̀n jẹ́ ká ṣẹ́gun o jẹ́ ká rẹ́yìn òdì má tí má jẹ́ ká do àwọn gbà àwọn pàwírírí pàwàrà dírà Ọ̀rúnmìlà ẹ̀fọ́ mutí yóò pọ̀ tá ọba aládé mutí tọ̀tá pa pàwírírí pàwàrà ìwé adóhun títọ̀ tápa pàwírírí pàwàrà fájá sẹ́gun ọ̀tá ò gárẹ́yìn òdi ó ìrísẹ́ o ìrísẹ́ o ìrísẹ́ o bí ìbásẹ̀ ìwé òkò ajé pépépé àjíǹde ara jẹ́ kó jẹ́ fún wa aboyún ilé kó bí wẹ́rẹ́ o àgàn tí ò rí bí kọ́tọ̀ wà làbòsùn mọ̀jẹ̀ ìlú yóò dààmú mọ̀jẹ̀ ìlú yóò bàjẹ́ mọ̀jẹ̀ arógun ifá o mọ̀jẹ̀ arógun gbàmígbàmí o tàti wèrè ló bóyin làkọ̀sùmọ̀ ló bílẹ̀ abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ fọ́nmù tàti wèrè ifá tó bá ń bẹ nílé adókò ọ̀rọ̀ wá ọ̀mìnà tó bá ń bẹ lóde ìwọ̀n àkọ́ ọ̀rọ̀ wá ifá tó bá ń bẹ lápá òkun òun làgbégi tọ̀sà ifá tó bá ń bẹ lókè ìdẹ̀tì ifá tó bá ń bẹ ní Olódùmarè ifá gbogbo ibi tó bá wà ifá kó rọ̀ wá kọ̀ wá pọ̀ ìwúre wa lọ́dọ̀ ọwọ́ rẹ o kọ́ ọ̀tá tí wèrè kọ́ wá gbọ́ àwọn awúlúwúlú mọ́yé awùlùwùlù mọ́yé onígbàǹsọ́ ló fi gbà nílé jẹun ló wá fún ẹ̀wí àwọ̀ ayé abùfún ẹ̀gbà àwọ̀ òde ọ̀run ìwé balẹ̀ ń jó nílé èsìsì ń jó lóko babaláwo lẹ̀wé ayé Ọ̀rúnmìlà yìí lẹ̀gbà tó di ọ̀run èyí tí ẹ̀wí àwọ̀ ayé bá wí lẹ̀gbà òde ọ̀run gbà ìyówó àwé irúnmọlẹ̀ gbà sí wa lẹ́nu gbogbo ẹ̀ ní fá gbọ́ gbogbo ẹ̀ lọ́gbà lọ ọṣẹ́ àwòrán Ifá ti gbọ́ ọ̀pẹ̀ tẹ́rẹ́rẹ́ Ifá ìwọ lọ́ba lọ́run Ọ̀rúnmìlà amórí àwa làkó ayé ìfàdé ìwà gbò ìwà ọ̀tọ̀ yádàgbà alẹ́ mi gígùn mọ́sọ̀ wá di láyé ká ọ fi àrùn wọ́n fi káwa kú ṣàkọ̀ bá wa ṣe o láti gbà tó yọ sẹ́bẹ̀ o. Thank you for staying true. Please let us know if you learned something from this piece. In the event that you would like us to discuss a specific topic regarding IFA, I can be reached at pelumi at afrofilmtimes.com if that is more convenient. Thank you. Don't forget to subscribe, like, and share.